وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين الحمد لله والصلاة والسلام على خير خلق الله وعلى أهله وأصحابه أجمعين أرقى فون ولون أترى إكاتي جفون النبي ومحمد صلى الله عليه وآله وسلم ẹni tí ọlọ́run ọba ránkó lè bá jẹ́ ìkẹ́ fún gbogbo ayé eléyìí náà ni ètò yín ètò wa àsọ̀dátù àwà èyí tí wọ́n gbogbo jima aago mẹ́sàn-án àbọ̀ di aago àbọ̀ èyí tí àwọn àfáà wa fadilatu sheikh suleiman muhammad al-awwal amóbiyẹyà hafizahumullahu ta'ala wa ra'ahum kọlọ̀n kó jọ kó jẹ́ kí a rí àwọn àfáà wa pẹ́ èyí tí wọ́n máa ń ṣe fún wa àwọn àfáà wa tó ti wà ní ìkàlẹ̀ ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí a ti sọ fún wa a rí pé bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn àwọn ṣe ìrìn àjò àìlè tí à ń fi àsìkò yìí kí wọn káàbọ̀ wípé wọ́n kó ìrìn náà àbí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kó má ṣe ìgbà níjọsìn lọ́wọ́ yín o bákan náà gbogbo iṣẹ́ ẹ̀sìn ọ̀hún èyí tẹ́ ń ṣe kọ́lọ̀n kó dákun àti gbogbo ń tá a dáwọ́lé lórí kọ́lọ̀n kó bá ní fún yín ní àṣeyọrí ṣe lórí ẹ̀ kó wá gbà níjọsìn la hawla wala quwwata illa billah. a ní àárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run ń tá a fẹ́ béèrè lọ́wọ́ àwọn àfa wa òun náà ni pé àtorí e, ọ̀pọ̀lọpọ̀ wa náà ni là ń wò lójú máwòrán márùn-ún wa nígbà tí ẹ lọ sí ìlú Cairo so bí níbi ìpàtẹ tíra ṣèyí tó je pé a padà rí pé ah islam wa yìí ó mọ̀ kẹnu pọ̀ kódà ẹlòmíì ò mọ̀ tẹ́lẹ̀ ó tún tara bee ma níta wá fe béèrè lọwọ yín náà nísìnyí ni pé ẹ dákun àfa wa tá a gan ni àfa gan sòtórí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n dá àfa mọ̀ so ju ẹni tí ń jẹ́ àfa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة الصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أعانكم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول فبريدة سوى مسلمين الحمد لله أتنتو عليكم كرات قرفان النبي صلى الله عليه وسلم أني وبريدة هتبع ما جك في مقبوة هلو بني سلكون كيان نبي وبني سلكون لاري أتي أمور النبي أتي الصحابة داكم تو بنسى متوكي بلو النبي صلى الله عليه وسلم جوب القيامة dákun bàbá àti ìyá wa jí wọ́n wà nínú kẹ náà àwọn wa àwọn ọmọ kí wa àwọn aya wa àwọn ọmọ wa àwọn àna àwọn ọ̀rẹ́ wa jí wọ́n wà rẹ̀ mhm. o mo tún fi àsìkò ìtún kí ìmáàmù mi àgbà àṣẹ alfadọ ìsọdọ abdulrasaq ọ̀rẹ́dẹ̀ ò fi ń o ẹ̀ ní sẹ́sìn o bákan náà wa náà kọ́kọ́ bá ń kíyèsí wọn o àdúpẹ́ atọ́kùnfẹ́ tó jẹ́ mọ́mù mi tí wọ́n béèrè pẹ́ta gan làáfà jàmáà àìbéèrè mọ́ pàtàkì pọ̀ o nítorí pé ńlẹ̀ Yorùbá ẹni tọ́lọ́ ń bá pé kọ́rọ̀ lọ́rùn kọ́ máa wé tẹ̀sùn bá máa wọ́ káàkiri tí ń rí lọ́wọ́ rẹ̀ láàárọ̀ lọ́sàn lálẹ́ àáfàá nu ẹni tí ń bá di kọ́rọ̀ lọ́rùn kọ́ máa dé fìlà kọ́ máa sì rí lẹ́ngbà kọ̀ọ̀kan kódà kí wọ́n bá kọ́ máa ṣe kọ̀ǹdọ́tọ̀ so àáfàá náà wọ́n máa pè àfàkọ̀dọ̀ ẹ kájẹ̀ wá sọ pé bẹ́lòmí rẹ̀ ni tó dán rí gan yóò tó pè láfa kájọ̀wárẹ̀ tó kẹ̀ wá lè máa wíláwà ní ní gbogbo ìgbà ṣùgbọ́n ta làáfà ọba adẹ́dà lójúwe àáfà fúnra rẹ̀ awàlàwà ń dà pọ̀ o àkọ́kọ́ alìrúlàmà àwọn àáfà hum warasatul anbiya àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ sì làwọn ànábì ọlọ́run wọn ò lókùnrin sí ilẹ̀ ju ìmọ̀ lọ hmm. kí làwọn àáfà jogún lọ́dọ̀ wọn ìmà ọ̀dà èmi àti káwá jọ dàálẹ̀ kàtúnṣà wọ́n lẹ́nìkan jogún àwọn ànàbí ọlọ́run ànàbí ọlọ́run oní máa ń tilẹ̀kùn mọ̀rí pẹ̀lú omi olóbin wọ́n ní kílẹ̀ ìṣẹ́lọ́nà wọ́n lọ́nà ìyàwó wọn bẹ́ẹ̀ kọ́ wọlé lásìkò ẹ bá ń sọ ta ni ó jogún ànàbí ọlọ́run kan tí ó wà jẹ́ pé òun ni báyàn gbẹbọ yóò sì pè ẹ̀yìn ọlọ́run yóò pè láàfà ó ṣe jọra wọn ta lẹ́ni tí wọ́n sọ pé jogún àwọn ànàbí ọlọ́run tí ó máa gún orí ọmọ tuntun nínú odó tí ó máa gún múṣù láàyè tá a bá ti mọ ta ni ó jogún tá a bá ti mọ sí àwọn àfáà pé aṣọ́lùjogún ah, àwọn òjìṣẹ́ ọlọ́run ni ẹ mójú ìṣẹ́ ọlọ́run pàyànpàyàn wá ẹ mójú ìṣẹ́ ọlọ́run tí ń fi abẹ́ dayérúwá kálá kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí wípé kánú màfúmín ọba dẹ́dà ti sọ wọn kú òǹbí wọn wọn ó pọ́n wọn lé pẹ̀lú iṣẹ́ tó gbélé wọn lọ iṣẹ́ tó wá gbélé wọn lọ yìí àwọn tí wọ́n gbaṣẹ́ yẹn padà wọn ò tó àwọn ànábì ni ṣùgbọ́n sí àwọn ànábì náà ṣe àwọn àfáà ni ó dé ní ẹlẹ́ẹ̀kejì Allah subhanahu ọba dẹ́dẹ́ ọgbà kọ́kàn kan bẹ̀rù ọlọ́run níbẹ̀rù tòótọ́ illa qulubal ulama àfọkà àwọn àfa innama yakhsha Allah min ibadihi al ulama ọba dẹ́dẹ́ náà ti ń bẹ̀rù mi tí bẹ̀rù yẹn pure àwọn àfa ni o ìbẹ̀rù ọ̀wọ́ abẹ́ o lọ́dún ẹni tó fi ayanran àjọ tó lé ìbẹ̀rù ọ̀ndá o lọ́dún ẹni tọ́jẹ́ wípé odó òjò ogun òní ọmọọmọ ládùúgbò ìbẹ̀rù ọ̀ndẹ́ ṣe pé tí wọ́n bá ti ń kíṣà ìtàn gbogbo nébọ̀ rẹ̀ ò sùn èéfín bẹ̀rẹ̀ nu torí bàbá ó gbòdìdì ẹlẹ́dẹ̀ sínú ayanran wọn sì jó tán wọn tó kà sáà kọ́mínà náà. ìbẹ̀rù ọlọ́ndà ẹni tí ń pè láàfà tó ní sí gidi kí ló dé ìbẹ̀rù ọlọ́ndà lẹ́ẹ̀ tí ń pè wo tọ́pìkì wà tiwa lónìí àṣírí ọlọ́run. ah òjòlósù yìí lẹ́nu kan kún bẹ̀rù ẹ dálé ọlọ́run stop òjò yẹn ní ọ̀bẹ o stop òjò yẹn tọ́ ọba dẹ̀ tó bẹ́ẹ̀ rọ tọ́ ọba dẹ̀ rọ á sọ̀dì tó fi ń jọlọ́run á dẹ̀ tó àṣírí ẹ̀ fáyé. Ah, ah, ah. àwọn mímọ̀ wọ́n ní man kánà àárọ̀fà bìláyì kánà àwọ́fà mínú nígbà tí ń sàlàyé ayà ìfún wọ́n ní tẹ́ ẹ bá rẹ̀ ni ọmọ ọlọ́run dáadáa ẹ sì máa rí jìjì ní ọlọ́run lára rẹ̀ tó rọ́mọ̀ pọ́ba tó ń bá nẹ́jà yìí èèmọ̀ ni o kìí sọba tí ó máa ń láàlé lọ lórí jẹ́ wípé ọ̀rọ̀ èèmọ̀ ń bẹ́nu àwọn àgbà wa nílẹ̀ Yorùbá o wọ́n ní àgbà tí ìfo ní mọ́dún oróró ètò wa ló mi nú ẹ̀rìngbọ́n kan ẹ̀rì ẹni tí ó bá jẹ́ pọ́lọ̀ lọ gbára lé jẹ́jẹ́ ní ọmọ àti kí la bá débẹ̀ wo mẹ́fẹ̀ẹ́ rákà méjì wọ́n fi fojú ẹ̀ méjèèjì jẹ́ rákà méjì táwọn sọ fún ọkùnrin ti gbà á níbi òtún mi tó yàn sí wo ń wọlé kùránì fún ọ ní sọfọ wípé ó ló jẹjẹ fún oṣù mẹ́ta kàtàbàtì àdá fún ọ mo yẹ yín ọwọ́ mi padà wọ́n fẹ́ lu ọ lórí ẹni ọlọ́run kẹrin ní bá kọ́ bá ṣe bá nítorí kíni torí pé òun gan ní tí ń ṣe wájú ọlọ́run ẹ̀rú ń bà ọlọ́run gbà ọlọ́run gbà wọ́n tún wá máa dírẹ́bẹ̀ wọ́n tún máa dírẹ́bẹ̀ fọba dẹ́dà dákun jọ ẹni ọba ti jẹ́ ẹni ọlọ́run ẹ mọ̀ rí payọ ọlọ́run pẹ̀lú rẹ̀ ìpayọ ọlọ́run dà lára ẹni tó kún ọmọ kéwù rẹ̀ jọ ó ní ṣe àmọ̀ pọ́n ọmọ ti kéwù débì kàbáyì onídẹ̀ ni wọ́n ń ṣe ayẹyẹ pé wọ́n fẹ́ jáde kó lè kéwù ọmọ ti jù yín lọ gbogbo àwọn òbí dùn ọmọ ojú àná náà ni káàfẹ́ náà ṣùgbọ́n bí wọ́n ṣe wáyé ara ń tẹ́ fi jù yín lọ ǹjẹ́ mọ yín ní ti ọ̀dà àánú lẹ́yìn ẹnìkan tó sẹ́mi tí mo pa èmi àtọ́mọ́ nílà ìjọ pa ní tí mo sì fi pa mo ti fún àmà yìí náà ní gbogbo ìbá wojú ara wọn pé sàlámù òsì tó tẹ̀lé àlọ́lé báyìí ṣe sàlámù àjọ wọn gbélé pẹ̀lú iṣẹ́ tó àtàfà rẹ̀ ti jọgbà yìí. ó ti mọ̀ láti ń pààyàn. jama àwa náà àwọ̀ ọlọ́run tó tọ́ o ó sùn ọ́ lálàkálà níwọ̀ tó pàbúrò mọ́mì rẹ̀ lẹ́kún lọ́sẹ̀ tó lọ ọlọ́run wá ń dẹ́rù bá wọn náà pé òun túbì òṣòbí pọ̀ ọ̀n sáré lọ gbogbo ẹni tí bá máa ń dè lọ bá àfà ẹ̀sùn ṣe nǹkan fóun ṣe kàn ẹ̀ ìjọ ọ̀sẹ̀ ni ọlọ́run o àti kẹ́ ẹ túbà o torújọ ojú kọ́dà ẹlẹ́bàá débi pé ẹ rà kúrò ẹ̀sìn ọlọ́run wẹ́rẹ́ ṣùgbọ́n lóun dákun sànú wá bí eléyìí mọ̀jì àfẹ́sìn rẹ lẹ̀ mọ̀jì àjẹlẹ́sìn dákun sànú wa ìńtánẹ̀tì bí wàá takò rè kọ́dà lára ó kọ́ ti ń jẹ́ ọlọ́run tó ní àjùmọ̀ sí pẹ̀bọ rẹ̀ ẹni tó wá ti ojú ọ̀nà ṣàìtàn nílẹ̀ fi ń pariwo gbogbo ẹ̀ ń bá bẹ́ẹ̀ sí náà lára èèmọ̀ tó lọ́sẹ̀ fẹ́wọ̀n àfà àwọn ní ìbádà àwọn pí ọ̀ torí pọ̀ ní ọdọ́rọ̀ ọba mọ̀ àfà ní ẹjẹ́ ní báyìí kí ọ̀rọ̀ yìí máa ń sàlákà tọ̀rí kọ́ yẹ̀dúnnù tọ̀rí kọ́ lè mú sílà ilà lọ ìta alábìdú ní ilimi fàkọ́dí sàlákà àfihàn wàrọ́ ọmọ mustahila gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ máa tójú ọ̀nà kan tó sì ń bẹ̀ pójú ọ̀nà yẹn ni ó gbóǹdọ́dọ̀ ọlọ́run ìwọ ń tọ̀ láì wà mọ̀ ìmọ̀ òkúrò tọ́lọ̀ fi rán nàbí kọ́mọ àwọn àfáàní ẹ̀sọ̀ wípé sálàkà àfihàn kọ̀tà sí ẹni tí àwọn èèyàn ń daga àrí omi tó ń kàlùkù mú tilẹ̀ ló bá bọ́bí yan rìn lọ́dọ̀ omi olùnà ọmọ mú tí yọ́ lẹ́nu ẹ̀ fọ̀kọ́dì sẹ́lẹ́kà àṣírọ́n kọ tàṣe ẹn tó ló wọ́n máa gbá bọ́ọ̀lù nínú oṣù pa yóò rí bọ́ọ̀lù rẹ̀ gbogbo sí mẹ́mbẹ̀ gẹ̀ kí lọ́ra ìfẹ̀tẹ̀ bílẹ̀ gbogbo kẹ́bẹ̀ láìfẹ́ ń gbé wàrọ́ ọmọ mùsàṣírọ́n in tí ò ṣeé ṣe lóòrùn fẹ́ kò sí gbogbo àwa mo fẹ́ ṣẹ̀sìn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn mo fẹ́ ṣẹ̀sìn àwa mẹ́sìn à ń tara wa ní o aláìmọ̀kan bí rẹ̀ ní mọ̀ pé kí ṣé bí ó ṣe wọ́n ti wà láhùn àti ẹ̀wà gbọ́ pé tòótọ́ ní òun lèmọ́n tòótọ́ ṣùgbọ́n bí ó ṣe ti wà láti rìn káàkiri sọ́nà ọ̀wà ní ìmọ̀ tí ní dáadáa kí wọ́n tó pe ebi ẹ̀wà ní jẹ́ nípìnlẹ̀ tí ó bá ti pé yẹ o mọ̀ pé ẹni tí ń fi ẹ̀wà àtà ni ìyẹ lérè o wọ́n mọ̀ pé ẹni tí ń tẹ ẹ̀wà ni pé ó kọ̀kọ̀ kan jẹ̀máà ọba adẹ́dà ọbọ̀ ń kẹni in tó dẹ̀ràn wa ọ̀pọ̀ in tó simple báyìí ni ṣùgbọ́n sáà ṣe bó ṣe ní á ṣe jẹ̀máà tó wá ń padà bọ̀ àwọn onímọ̀ Allah subhanahu wa ta'ala fúnra ara rẹ̀ abalọ́ alimuwasaata bẹ́yìn lẹ̀ alimi wà lìjáyìlì torí kíni limani lẹ̀ alimi min fadilati lẹ̀ ilimi wà núrì lè máa rífà fúnra ọlọ́ǹgá lọ́lọ́ǹ ọgbà kọjá pé aláìmọ̀kà tó mímọ̀ wọ́n jẹ̀rí bákan náà تتأمل وقانت آناء الليل ساجدا في ذلك في عنصر يقول هل يستوي الذين يعلمون ولا يعلمون سيما سيعلي مكان sọ́tẹ́ fi wọ́n mímọ̀ ni àwọn mímọ̀ ìlà ń sálàyé fún wa yíò ẹwọ ń tàà sọ ẹ̀sìn ìdàlẹ́ni àti di ajíjẹ sí ànàbí ajíṣẹ́ bí ànàbí ò sì máa tiwa sọ́ọ̀bù mọ̀ndálejò lóhùn ó ní ẹni tí ń pèrè láàfáà nílùú tí a ìní lọ máa sáré kọ́ sọ́ọ̀bù tasọ́rọ́jú gbẹdìẹ ìlú ọ̀mà lọ rè kọ́ ìmà ìlọ́lọ́run ọba fi hàn nábì sáyé kéésì ìṣe tí a máa ń sọ ń kọ̀rọ̀ bẹ́ẹ̀ gbé lọ wájú bẹ́ẹ̀ gbé lọ ẹ̀yìn ibẹ̀ náà náà lẹ́ẹ̀tọ̀ ibẹ̀ náà lẹ́ẹ̀tẹ̀ padà sí jàmáà àwọn mímọ̀ ti wá wáyé níwọ̀n sọ̀hábà àbúrò ò ṣe fọwọ́rọ́ yìí mú ń gba ìmọ̀ láàárọ̀ lọ́sàn lálẹ́ kódà àwọn tí wọ́n bí sí wọ́n múra wọ́n méjì méjì láwájá ìwọ lọ lè kéré ọ̀dà àbílẹ̀ mi èmi ọ̀ lọ tọ́ba di kíni o tọ́ba di ọ̀la bí wọ́n ṣe mánéjì ara wọn yìí tí mo ìwà ń gorí ara wọn tí mo ń gorí ara wọn ṣùgbọ́n ẹwà àwùjọ wa lẹ́nìí àwọn tí wọ́n lọ ṣáájú wa wọ́n lò wọ́n àbá tí ń rí ìgbà àtọ̀dọ̀ tiwa nǹkan fẹjú nǹkan rọrùn sí bàbá wa àgbà Sheikh Al-Fadil bàbá Zuglul ní dáàrù ah, ọlọ́dàkùn bá ń gbàbọ́ wọn o ah, bàbá àbàríkà ni bá ń gbàbọ́ wọn o ah, májì kí dáàrù májì tú o àti wọn bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n ń ṣàfùlà ọ̀rẹ́ ẹ̀ tèmi wà wà nù tó ń ṣàfùlà jẹ́ náà wọ́n gbogbo nǹkan kọ́ láti kọ́ yín tán o gbogbo nǹkan kọ́lẹ̀ ti màtá o ẹtú gbìyànjú sí o wọ́n rà wá kó dé tí odò ṣùgbọ́n in tí ó gbé wa dé bèbè kejì lọ́hùn kò sí lásìkò wa ẹn tó lọ ń bá ti kò ń gẹ́ lásìkò inú yín tó bá lọ rí tí ń bẹ ní bèbè kejì lọ́hùn tó dé tó wá sọ fún ìṣùkú lórí ìgbà lọ́wọ́ rẹ o pàdílẹ́ náà sì fi dáadáa náà bàbá bàbá lò bàbá bàríkà náà wọ́n sì takò gbogbo tó bá ti bọ́lá wọ́n sì dò déédé kọ̀ǹkan kọ̀ǹkan ní bí ẹ̀sìn rínu àgbàgbà magdàrọ́ bí ata ni wọ́n dá lóhùn lálejò tí àwọn màkà tẹ̀fìrù dé wọ́n màsàdà yìí àwọn àfẹ́ẹ̀sìn rídà ni wọ́n lẹ́tọ́rà ni wọ́n lẹ́tọ́rì iṣẹ́ wọn tó tẹ́ àwọn ànábì ọlọ́run náà gbà nù ẹ dákọ̀ ànábì ọ̀hún o tó ní ọ́fíìsì títí sọ fáwọn yẹn pé ànábì wa Ìsá ṣe ń pè ní Jésù àtàlẹ́sọ̀ sàtàmù kò ní ṣíṣẹ́ ìyanu kan àti kọ́ máa sọ pé pẹ̀lú yọ̀ǹdọ̀ ọlọ́run nǹkan báyìí díbẹ̀ pẹ̀lú yọ̀ǹdọ̀ ọlọ́run nígbà díbẹ̀ pẹ̀lú yọ̀ǹdọ̀ ọlọ́run kò sí kanu wọn tó ní ọ́fíìsì ìgbà gbé ìṣòro rẹ wá kò sí kọsẹ̀rẹ̀ ẹ máa ṣàlàyé bọ́ọ̀lù ń ṣe jẹ́ fáwọn èèyàn àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ tí nǹkan kan bá bá wọn tó jẹ́ bànújẹ́ wọ́n àjókòó wọ́n mọ̀ wá ronú pé ah, ẹ̀sìn ni òjé ń gòyìn mo sì ń kájú lọ bí mò ń lọ níbo lèmi náà ti gbàṣẹ lọ́nà o tí n tọ́lọ ń dá tí ò fi rọ̀ fún mi náà tó sí lóòsì tọ́lá pàá pé wádà lálẹ́ aláwọ̀ fàmílì àrùkú rọ̀kúrù hàn wọ́n mìíràn yà kúrò àwọn ẹranko ìṣe bá wà láàrọ̀ wọn fún yín tẹ́ ẹ̀ tún wọn mú ni èyí tẹ́ ń jẹ bẹ́ẹ̀ tẹ́ mọ̀ tẹ́ ń pa jẹ kọ́dà ọmọ ọdún mẹ́wàá mi lè dúgbọ̀n ìlú tí wọ́n bá ti bá sómọ́lẹ̀ tí ẹ̀ dè lókun tí ẹ̀ dì fọwọ́ ìbẹ̀lẹ́ lọ́kàn bá mú lórí káàmọ́ yorùbá yìí káàsọ̀ bísí láì èyí tẹ́ ẹ̀sìn gbúnà bẹ́ẹ̀ ọmọ kékeré gun ẹ̀sìn kọ́rọ̀ pẹ̀lú mi tí èsì ẹ̀ tó ń ṣe pé wọ́n da fún ká máa bọ̀ tó pẹ̀lú òkúrọ̀ ọlọ́wọ́n bá da fún wa fún pẹ̀lú gẹ́gẹ́ fẹ́ fẹ́nu rẹ̀ tó bẹ́ẹ̀ pé sọ́nà àdìsàbí ọ̀rọ̀ ẹ̀rọ làwọn mímọ̀ fi sọ wípé ó ṣe fẹ́ dà tí ọmọ ntọ́lọ̀ nítorí ẹ̀ hmm. ní kọ́lọ́ màlúù màlúù bá sọ̀rọ̀ ọlọ́run fún màlúù lọ́sọ̀ àǹtọ́kọ̀ Rahman màálù ní máa kùlíkù lè hádà máa kùlíkùnà lè hádà wà iná máa kùlíkùnà lè hárù ọlọ́run ọ̀dá wà fún gbogbo ẹgbẹ́ sí ma o ẹ̀yìn ẹ̀yìn àmágún o ìntọ́lọ̀ ń dà fún ìpínwọ́n máa fi àròkó àwọn àfáà ní ẹ bákẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn màálù ní sọ̀rọ̀ yìí o ẹranko ní o ọmọ ìtọ́lọ̀ ń dòm fún èèyàn tó lọ́pọlọ tọ́lọ̀ ń fún ní ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti àánú tó fi gbé òkè kọ̀wá mọ̀ ní tí torí ẹ̀ wọ́n ní àjẹ́ pé ẹranko dáa ju ohun tí ọ̀pọ̀ ti máa ń tọ́nà nítorí ẹ̀dá lọ́nà jẹ́mọ́ ẹ̀dá kan ẹjẹ́ á padà sí di òdodo á padà sí di òdodo ẹ̀yin mọ́mọ́ mọ́sálásí ẹ̀yin àfa àwa káàkiri tí àní ẹ máa kà ẹni tí ọba lè dáka tó fi di máàmù nítorí pé bílù wá ṣe rí bá lè mọ́ ṣe wọ́n wà yóò sọ ẹni tí ọba tẹ́lọ́rùn kọ́ mọ́ àti irun mọ́sálásí o kò sí ìdànù fẹ́sìn ṣùgbọ́n yóò náà ní ká torí ẹ̀ máa dàlúrú ká mọ́ dàlúrú ká jọ ká fi nǹkan tọ́ yẹ àwọn àgbàlagbà wọ́n ní bá tọ́ sí mú ní fi mú ka ọwọ́ ọ̀tàn kó mọ̀ fi rè mú kò ní yóò tiẹ̀ ríre àwọn èèyàn máa wò pé eléyìí ìṣe wa rí báyìí níbo ti wá ti gbé ọ hmm. so ọba rẹ̀ dàdá kan mọ̀ fi wá lẹ́wọ̀. Àmín. Jazakumullahu Okay. Wallahu alimun bil-zalimin. Page FM 94.9. four point nine. Ìkànnì tẹ́gbẹ̀ẹ́ jí sòrò ẹ̀. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام وقل ادعوني أستجب لكم ọba wa ní ẹ̀pẹ̀ mi máa dá yín lóhùn èyí ni ìgbìmọ̀ Ramadan tí Ọ̀yọ́ State Judicial Muslim Community ní fi tìfẹ́tìfẹ́ pé gbogbo mùsùlùmí tí wà sí ìta gbangba èyí tó máa wáyé ká tó wọnú Ramadan pẹ̀lú àkòrí àdúrà ṣíṣe àti ìjọsìn èyí tó máa múni súnmọ́ Ọlọ́run ní dandan supplication and spirituality in Islam strengthening the bond with Allah olùbánisọ̀rọ̀ ọjọ́ náà àwọn náà ní fàd fadilatu sheikh ustad suleiman muhammad al-awwal amúbíẹ̀yà hafizahullah wa ra'ah èyí tó máa wáyé ní sátidé ọjọ́ kejì oṣù kejì ọdún tá a wà february 2026. twenty six nínú wa customary court of appeal ìyàgànkú jẹ́rọ ìbàdàn ní déédéé agogo mẹ́wàá wúrọ̀ 10 a.m. lábẹ́ alága alhaj wálé ọ̀làjídé sí bàbá honorable honourable justice cm abdulghani the president customary court of appeal ọ̀yọ́ state sì máa gba gbogbo ènìyàn lálejò àwọn máa retí ní o máa sàlámà. Mọ́rí àbá làwọn sàlá, mọ́rí àbá làwọn sàlá ìkẹ́dé Ramadan. Ahlan wa sahlan famara aba ya sharral karim. Oṣù bùkún oṣù àforíjìn oṣù Ramadan máa wulẹ̀ máa rọra oṣù tí ọlọ́wọ́n bá Allah sọ wípé gbogbo ẹni bá ṣe dáadáa kan níbẹ̀ òun yóò san ní ẹ̀san lọ́pọ̀. Nínú iṣẹ́ ládá kí ẹ̀dá tún lè ṣe kí ládá ẹ̀dá ó tún fi tẹ̀sùn lọ́dọ̀ ọlọ́wọ́n bá Allah ó ní kí ẹ̀dá ó máa ná nínú tí ọlọ́run fún lóore sójú ọ̀nà tọlọ́run kí ládá tèmi tèrè le tún tẹ̀sùn lọ́dọ̀ ọlọ́wọ́n bá Allah pàtàkì jùlọ nínú oṣù Ramadan ìdí ìpínlẹ̀ ìbàdàn fi ṣe àgbékalẹ̀ àwọn ètò ọlọ́kùn òjọ̀kan tí a lè ṣe onígbọ̀wọ́ rẹ̀ nínú oṣù rọ̀mọ̀dọ́nà yìí láti jẹ́ kí ládàá tiwa náà tún kún kẹ́kẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àwọn ètò tí a lè ṣe onígbọ̀wọ́ rẹ̀ bíi wáàsí ọlọ́gbọ̀n ìṣẹ́jú oníṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún oníṣẹ́jú mẹ́wàá àti oníṣẹ́jú márùn-ún bẹ́ẹ̀ náà ni ìrun pípè lọ́lọ́kan òjọ̀kan àti àwọn ètò kíni àti ètò òpolówó ọjà lówó tí ò gàdàrà zero eight one forty three thirty eight zero two two four yusuf zero eight zero fifty three fifty six eleven eleven thirty one ramadan ọdún yìí kò ní jẹ́ àṣemọ fún wa o. aláhùnmá àmín. ayé tuntun ló dé oṣù ramadan mọ́rí abá. àṣejù ní ká gbé rédíò mi tàbí tó fm ti wà ókè. bisimilahi rahman rahim. yusabbihu lillahi. fún díẹ̀ yìí àwọn onímọ̀ wọ́n kọrin kí ìmọ̀ tó sì wúni lórí pípọ̀ pẹ̀lú ọgbọ́n àtòyé tí wọ́n kó bẹ̀ wọ́n ní ra'aytul ilma sa'ibahu karimun ra'aytul ilma sa'ibahu karimun walaw waladatu abahu liyamun ولو ولدته آباؤهم ليام ولو ولدته آباؤهم ليام ولو ولدته آباؤهم ليام torí wà lẹ́yìísá yàzálù yẹrùfáwù ìlà àn. وليس يزال يرفع إلها يعظم أمره القوم الكرام يعظم أمره القوم الكرام يعظم أمره قوم الكرام يعظم أمره قوم الكرام قد ويتبعونه في كل حال ويتبعونه في كل حال كرعي الضعن تتبولي وسام كرعب الضأن تتبعه الوسام كراعي الضأن تتبعه الوسام كراعي الضأن تتبعه الوسام باتن فلولا العلم ما سيدت رجال ولولا العلم ما سيدت رجال بوية فلولا العلم ما سيدت نفوس فلولا العلم ما سيدت نفوس ولا عرف لي حلال من الحرام ولا عرف الحلال من الحرام ولا عرف الحلال من الحرام ولا عرف الحلال من الحرام قد فبالعلم النجاة من المخازي فبالعلم نجاة من المخازي فبالعلم نجاة من المخازي فبالعلم نجاة من المخازي وبالجهل المذلة والرغم وبالجهل المذلة والرغم وبالجهل المذلة والرغم وبالجهل المغامة والرغم ọlọ́run dákun. ọlọ́run jọ. sẹ́nu mímọ́. àmín. olùmọ̀ tí wọ́n mọ̀ tẹ̀lé tí wọ́n lọ́wọ́ bá ní o. àmín. dákun jọ àǹfààní kò rí pariwo fún gbogbo ẹni ń bá pé kó ní tí àlẹ́ tó lè dà ẹ̀dẹ́kùn ẹ̀dẹ́ máa kà á bá a rí èèyàn sọ fún gbangba tí ọ̀wà lọ́rùn bẹ káwọn sọ fún ìyàwó àtọmọ nínú ilé àwa tá ń pera wa láàfà tá a mọ̀ pé kí owó ọ̀yanjú ká tún máa tó kéèsì ká má sí ilẹ̀ ká gbà pọ̀ lọ́wọ́n ọbọ̀ òyò wa gbogbo àwọn ọ̀nà tá a fi ń gbáwọn èèyàn kúò níbi nǹkan torí ẹ̀dá wọn yìí ká stọ́ọ̀pù ẹ̀ àáfàyè ilẹ̀ ìjọ kan ó ti ń súnmọ́ fún kálukú náà bá a bá sì kú òǹbẹ́ tán àtúní padà bímọ o ọba dáadáa kò jọ lu àwa fúyọ̀nù rẹ o mọ́ lu àfúnbínú rẹ o wọ́n dáadáa ní kẹsì rẹ nínú ẹ̀rú tọ́ kẹ̀mí ojú àwà mẹ́jà wà nínú tọ́ jẹ́ ìyàwó bí hakila haula wala quwwata illa billahi aliyu alazim. Ah, jazakumullahu khairan ah, na okay. a kí àwọn àfáwà fadilatu sheikh suleiman muhammadu awal amubiyaya àfi ọlọ́run kó jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa àwọn náà ni wọ́n ti ń bá ní ṣàlàyé ta gan ni àáfàá ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ wípé ń tá a fi máa ń kọ́lífàyà àwọn àáfàá ọ̀tọ̀ ni àwọn náà ni àti gbọ́ yẹn o ìmọ̀ ìmọ̀ òun nìyẹn fi máa dá àfa àmà a sì jẹ́ mọ̀ tí ì sẹ́mi èṣù àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó jẹ́ kárí àwọn afọ àpẹ́ lórí dáadáa àní báyìí a ní àǹfààní láti pè àwọn èèyàn tẹ̀ tí ń so fún béèrè kan àbí kejì tí a bá ní náà ẹ̀yin rédíò yín ẹlẹ̀ tàbí kẹ́ pa a lè wàlékùn sàlámù rahmatullah. wàlé sàrà à ń gbọ́ yín. ẹ̀sùn àpèpadà zero seven zero five five zero zero zero five four nine naam. salaamaleykum wa rahmatulahi. wa aleykum rahmatulahi wa ẹni tó ń kírun lọ́wọ́ tó ń kírun lọ fún èèyàn tó wá sùn lórí ìrun pé kọ́dá kọ́kàn fẹ́ dìde wá ṣubú bí ọkàn tí ní òun ni àbí ìrìn ti bàjẹ́ wọ́n fẹ́ dìde báyìí lórí ìrun wá síbi jáde tí kọ́kàn tí lórí ìrìn ni àlùkò ìrìn náà ti bàjẹ́ láwọn ìwọ̀n ti kì í ṣe kó dákú hmm. wọ́n ní yóò mọ bárùn ẹ̀ lọ ní o naam salaam aleykum. salaam aleykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. asalaamu aleykum saad. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. saad ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè. kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá. ṣé ṣé ok orúkọ mi ni alhaji alayante. mo fẹ́ béèrè ní pé ẹ jọ̀ọ́ ṣé ṣé mo sọ pé èèyàn ń ṣiṣẹ́ àfà kí n pàṣẹ látọ̀dọ̀ ẹ̀. iṣẹ́ mi sọ pé òun dídí ń sìn kó lè pé àfà lòun kó wá lòun ṣiṣẹ́ àfà ẹ̀jẹ̀ bá anarí ìtẹ̀ kó lè yé wa kíá lóun ní sí pé àáfà lòun pé òun ṣiṣẹ́ àáfà ẹ̀jọ̀ kí ni ká ẹ̀jẹ̀ ọ̀tọ̀ jù rẹ̀ níbẹ̀ hmm. ẹ̀jọ̀ please. ẹ yóò bá yẹn àjọgbọ́yé níbi tọ́lọ̀ ń pé kátijọ́ máa sẹ̀mí yìí tí èèyàn bá lòun ṣiṣẹ́ àáfà ẹ ti mà wípé ó ní wọ́n máa gbé sòrò wa nù jóògùn jóògùn ni máa sọ pé òun ṣiṣẹ́ àáfà gún ọmọ mùsùláyè ju ẹlẹ́dẹ̀ ṣe nǹkan kan ní máa pọ̀ sí àfa ṣùgbọ́n sọ pé ah ó mímọ̀ ní mi o mo sì ń na èèyàn sọ́nà ihun tí ó sì fẹ́lẹ́ yòó náà ìbéèrè kan sí kejì ni tàbí kí wọ́n challenge lórí ọ̀rọ̀ òdodo láti fẹ́ fi clear ọ̀rọ̀ ṣùgbọ́n wa tí èèyàn sọ pé sí àfa ló ń ṣe káàánú ọmọ tara wa a ti jọ mọ̀ ìní ó ń tàn iṣẹ́ kọ́ nìyẹn o. Hmm. náà wàlíkùn sàlámù rahmatulá. ọba ní Tìjàní ẹ jọ fẹ́ ká bá sọ̀rọ̀ àwọn tí ń bọ̀ sí ìdí ìpínlẹ̀ ká máa ṣe ìdí lè ní sáàlì máa ṣe pàtí ìpínlẹ̀ ká máa ṣe ní ìdí sáàlì máa ṣe pàtí ìdí èmi èkejì títí ìdí táwọn kí káàkiri gbogbo títí títí títí káàkiri káàkiri ṣé ìbò gẹ́gẹ́ láti káàkiri ìbò gẹ́gẹ́ láti káàkiri ìdí gẹ́gẹ́ ṣé gbójútì ni àgbórí fi ìtàn ìbísọ èyí ẹ̀ náà kọ́ bá ọlọ́ọ̀bá yọnu sí mm-hmm. gbólóhùn pati tẹ̀ ẹ̀ sọ yìí ṣubú àmbẹ́ńbẹ́ ìrújú mbẹ́ńbẹ́ ibi abápẹ̀lẹ̀ yìí dì a lè ṣe pati mbẹ́ ibi abápẹ̀lẹ̀ yìí dì a lè ṣe pati mbẹ́ kí láwọ̀ àgbàlérò pẹ̀lú pati mm-hmm. tó bá jẹ́ pé n ta àgbàlérò ní wípé ìgbéyàwó níbọ́lọ́hún ṣe ní kànábí ọ̀sálàyé fún wa tí èsì ìgbéyàwó àwọn àmútí àmàjọ àmàdálẹ̀rú kò sábúrú mbẹ́ wọ́n ṣe wáṣí wọ́n ṣe nǹkan nǹkan nǹkan míì tẹ́yìn náà máa pẹ́kọ̀ ẹ̀ wọ́n máa ṣe léyìí kèé wá ṣẹlẹ̀ yìí nìgan gbogbo orí ilé ọlọ́run ọlọ́run òbò ti fẹ́ ká máa ṣe bàjẹ́ ká máa ṣe nǹkan tó kúrò ẹ̀ káàtó tí ó máa dàlú láàmú ìyẹn báwọn ẹlẹ́ẹ̀kejì ìlú yídì kan ní máa ń ní ìlú nígbà yóò sàsàrà yídì kan ní bẹni mẹ́dínà ṣùgbọ́n tí ìlú bá ti wá tóbi ńkọ́ àwọn àgbàlagbà wọ́n lómi tó bá mọ níwọ̀n làárẹ̀ láásí ilá tẹ̀yàn nílọ ọjẹ́ twenty ọwọ́ abóde kò lé ọbọ̀ wòrò òdù ọgọ́kù èkó ó dẹ̀ náà wọn bó bábíṣì ìsànú wọn júwe òkun fún ọwọ́ amú ilá twenty ọ̀dà sókun ó ní okun mọ̀nbọ́ o kọ́mọ rọ̀lẹ́ ó tún wá padà àbábẹ̀ ọwọ́ amọ́bẹ̀ <laughs> ìtumọ̀ owó inú yọ ṣùgbọ́n jẹ̀mọ́ tó ẹjẹ́ pé inú ìlà twenty bẹ́ẹ̀ ọwọ́ àti ìbàdàn wà sẹ́kọ̀ọ́ ó tún padà náà ìbàdàn ọjà lọ mọ́ bẹ́ẹ̀ yóò bá ìlà rẹ̀ bẹ́ẹ̀ ìlú ti fẹ̀ ṣùgbọ́n kákàjọ ká dákun ká má òun náà tún ti di ọjọ́ owó indirect torí pé àwọn èèyàn ka yídì sí pé ah, ẹ̀ẹ̀kan lọ́dún náà láàkùsẹ̀ ìdí àtúnṣe gbowó nù kí n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ wípé wọn ò súnmọ́ súnà nàbí pípọ̀ ṣùgbọ́n tá a bá ti gbàgbọ́ yí ẹ̀sìn tá a ti níbì kan tí gbogbo wájọ pọ̀ tá à ń kójọ síbẹ̀ géètì gbogbo táwọn náà wà ní kéékèèké bíi tí o bíi ká pé ọjọ́ orí tèmi náà ti lé lógún ọdún ká pé bí àwọn bíi ogún ọdún sẹ́yìn kankan géètì náà gbogbo náà máa lọ láti lé wa láti tá a ṣùgbọ́n ìlú ti fẹ̀ sí tẹ́lẹ̀ ń jọ díẹ̀ díẹ̀ lẹ́yìn ti géètì tí a bá wa àgbà lánàá sẹ̀ kọ́ ló má ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìlú ti ń fẹ̀ sí ìlú ti ń fẹ̀ sí kọ́nà tẹ ẹmọ jímọ̀ ẹ̀rọ kan náà rẹ̀ ká ní ṣùgbọ́n gbàtí ìlú bá ti fẹ̀ sí ẹ dákun ṣé jímọ̀ ọjà báyìí ọgbọgbọ àdá mẹ́mbà náà bákan náà tó bá yẹ jẹ́ pé bẹ́ẹ̀ lẹ̀ sì sí ìdúró ni ìrọ̀rùn tọ́lọ́ ló ń fi inú ẹ̀sìn bò láti rí so kájọ́ ládùúgbò ẹyọ kan ẹ̀mọ́dà yìí dì mẹ́wàá alẹ́ bí méjìlá ẹ̀mọ́dà alẹ́ ìṣọ̀kan yìí dì tí ẹ̀mọ́ ń ọmọ ń fa ìṣọ̀kan tí ọba jẹ́ pé ọ̀tẹ̀ mi ìbá mbẹ́mbẹ́ hmm. so ọba dẹ́dà yóò tún gbogbo wa ṣe hmm. yóò sì gba ìbádà wa lọ́wọ́ wa. jazakumullahu khairan naam. salaamu aleykum. wa salaam wa rahmatulah. ẹ pé tó a kí bàbá wa amúbi ẹ̀yà. ọlọ́wọ́ bá kí yín o jazakumullahu khairan. ẹ jọ ìbéèrè méjì ni mo fẹ́ béèrè sá. naam. naam àkọ́kọ́ àdúrà wo ló dáa ju tá a lè máa ṣe fáwọn òbí wa tí wọ́n ti papòdà. Hmm. fún àpẹẹrẹ wọ́n ní aláwọ̀mọ̀ àgbẹ̀tìrìlì daya ìdáyà ìyẹn náà dáa ká máa fà á pẹ̀lú kúlẹ̀ aláwọ̀ fáwọn lọ. ìyàwó létí bá kírun bá a sọ kírun ẹjọ́ kí ni ìgbésẹ̀ lè lórí ìwà dá gbogbo nǹkan ní ọlọ́run bàjẹ́. kan ìjẹ́ àdúrà àkọ́kọ́ náà ni ẹ máa ṣe sẹ́rí kúrò àláwù bàbá wa ní ń rọ wípé ká máa kàfókù wọ́n sì kọ́ ọ̀pọ̀lọpọ̀ owu tánà bí òwì sí pé kúrò aláìyọ kan ẹgbẹ̀rún òkú ò lè jẹ tán so àì kó kó kó kó kó nìkúrò àkàkẹ́ tá nǹkan àfókù ò ti ń jẹ ọlọ́run bá ń kí yá mi ju bí ẹ ṣe kẹ́ mi lọ nígbà kéke rọ́bì rọ̀hàmùhùmá ọlọ́mọlọ́ náà tí ọ̀bá lè sọ papọ̀ bí mi ṣe sọ kí n bá yín gé rọ́bì irhamuhuma kama rabbayani kama rabbayani sagira lẹ́ẹ̀kan sí rabbi rabbi irhamuhuma irhamuhuma kama rabbayani kama rabbayani sagira lẹ́ẹ̀kan sí torí ẹni tó bá fẹ́ rí kọ́dù ẹ̀ rabbi rabbi irhamuhuma irhamuhuma kama rabbayani kama rabbayani sagira ọbẹ̀rẹ̀ lọ́kọ̀ alẹ́lẹ́ ìfọ́nra rẹ̀ ó lẹ́ni ó sì gbà kí n mi tọ́ ń tọ́jú mi tó fi àwọn bí ìkẹ́mi ìrùhámùhùmá bá ń kẹ́ bàbá àti yá mi kàmá rọ́bà yá ní sọ̀gírọ́ ju bí wọ́n ṣe kẹ́mi lọ nígbà tí mi náà wà ń kéke ìjọ màmá mi ò nílé lóde mọ́ torí tí mo ṣe sí ẹ lára ìjọ tí bàbá náà tí wọ́n lọ tí wọ́n bọ̀ sí gbogbo àròkàròkàròkà yìí lérò rẹ̀ ìdápadà ṣùgbọ́n wòlò lè bá ń dápadà ju bí wọ́n ṣe ṣe kí ni o bí wọ́n ṣe ṣe sí mi lọ kúrò aláwò àyíká kúrò aláwò fòkù kò sí ẹ̀rí kẹ̀kẹ́ fún un à ń fi ń gbowó lápò yín ni torí náà bá ti gbéṣẹ́ kan rán yín ẹ̀yin náà ó lè yóò lè yóò lè wúrí lórí láti kọ́ bá pò pé à àáfà kára kókò rẹ̀ fún jáde wa wọ́n kẹ́kàn kò sí bá ẹlọ́mbanisọ ìlọsọyìnbọ̀ líláfí fún sọ kò sí ẹ̀rí kẹ̀kẹ́ fún hmm. lórí rẹ̀ ọlọ́run dákun sí ajẹjẹjọ ọlọ́run dákun ẹ̀sìn tuntun kọ́ ni à ń ṣàlàyé rẹ̀ o ìntọ́ ẹ̀ka ti máa gbọ́ ti pẹ́ tá a gbọ́ ní o hmm. àwa abọ́sọ̀rí obìnrin lé tí èkìhàn sùúrù lọ́rọ̀ wá gbà o sùúrù àkọ́kọ́ ni wípé nǹkan kan làwa náà rí tá a fi fẹ́ jí èkírun o nǹkan kan ni làwa náà rí tá a fi fẹ́ jí kíni o tí èkírun pupa tó wù lára wọn rùmùrùmù tí ń rí yẹn bí wọ́n ṣe jẹ́lẹ̀pá tó wù yín o ẹ wá fi ìfẹ́ náà ẹ fi sùúrù ẹ wá fi tẹ́ wọn lọ́rùn ní gbogbo dáadáa tí yàn fi máa tẹ obìnrin lọ́rùn ọ̀rọ̀ tí náà lè gba pé kàn náà jẹ́ pé nǹkan náà torí ẹ̀fẹ́ ni wípé ẹ̀ ní máa pan lẹ́kún kìíní ẹ̀ máa bá ara nǹkan wálé ẹ máa dùn ọ̀nù gbogbo ẹ wá pọ̀ ládùúgbò àsọdọ̀ ọba àdẹ́dà irú àdúrà wò lẹ́mọ̀ wá sí jamin hadith abi rẹ̀rọ̀ abu rẹ̀rọ̀ àtún àtọ̀rẹ́ rẹ̀ kan àdáwùsí ni wọ́n àwọn ìdílé dáwùsù ànábì máa dá o ẹbí kan ní bí ká sọ wípé àwọn èbìrà bí ká sọ pé àwọn ìjẹbújẹsà bí ká sọ pé àwọn ìjẹsà abu rẹ̀rọ̀ rẹ̀ ọba adọ́rọ̀ sàsàràm wọ́n ní àwọn èèyàn wa dáwùsù á pariwo islam fún wọn wọn ò dá wọn ọ̀gbọ́ anabi fani bẹ kí ló fẹ́ báyìí wo èyí tó tiẹ̀ wá ni wípé fad'ullah alayhim bá ní gbìyànjú ṣe pé wọ́n ti dààmú wájú ah gbogbo ẹ̀sàbí ti mẹ́mẹ́ ẹ̀rú ti bóńkálukú bóńkálukú bá ń wura wọn pé ẹ́ bọ́ ó ha ní àbí òyà yìí Allahumma dìdáwùsàn wá tìbínà nígbà yẹn sọ padà tẹ́lẹ̀ fi jẹ́ tiẹ̀ o ọlọ́run bá bá ń fi ọ̀nà mà wọn dáwọ́sù fọ́tún ẹlẹ́mì jẹ́ wọn máa wá darapọ̀ mọ́ wa kí wọ́n máa jọ́sìn fún ọlọ́ba náà lọ́kàn ṣoṣo gbogbo sí padà gbà sílámù. ìta àwí tọrọ bá ti dàbà ẹ máa sọ báyìí pé Allahumma kí wọ́n kọ́ tiẹ̀. Allahumma ihdi ihdi zawjati sẹ́ni zawjati ni ìyàwó mi ẹ̀yẹ́ wà fún kọ́ wọn bẹ́ẹ̀ Allahumma ihdi. Allahumma ihdi. ṣáàkìrọ̀ ṣáàkìrọ̀ tó jẹ́ ìyàwó mi tó jẹ́ ìyàwó mi wá ti bínà wá ti bínà Allahumma di ṣáàkìrọ̀ Allahumma di ṣáàkìrọ̀ ìyàwó mi bó ti wà lẹ́nu pé Allahumma di ìyàwó mi wá ti bínà Allahumma di zawjati zawjati ni ìyàwó mi kápẹ́lá bá rẹ̀ fẹ́ fẹ́ sọ Allahumma di zawjati wá ti bínà wá ti bínà Allahumma di zawjati wá ti bínà ẹ máa ṣe ládùúgbà ẹ wá máa wì mọ́ ọlọ́run láti bẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba gbígbóná o omi gbóná ti dàpọ̀ mọ́ tútù o ẹ dákun wọn ò lè yanjú ẹ̀ máa fàtí sánmà o. Hmm. jazakumullahu khairan naam. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. Hmm. ọkùnrin sọ ọ náà sábà sọ ọ kí ló ń pa ibẹ̀rẹ̀ títọ̀. ìbéèrè mi nípa àwọn ọmọ ọmọ ìyá wa nígbà tó wọn àwọn eh, eh, àwọn ọmọ àbíyà ẹnìkan wà lẹ́gbẹ́ pé ó sọ pé ìwọ̀n wà dọ́ọ̀sì wọn kódà wọn wà dọ́ọ̀sì wọn ju àwọn oní àwọn àjẹsúnà lọ ó sì lóun ò sí lára wọn ó sì ń kírun ọ̀rọ̀ rẹ̀ wà pẹ̀lú wàhálà ní mọ́ṣáláṣí àwọn yẹn kan láwọn kírun lẹ́yìn rẹ̀ mọ́ kí ni ká ṣe lórí ẹ̀. àwọn wo làwọn tí ẹ̀ ń sọ yẹn ahmadiyya. mo ní ṣe ahmadiyya ni ẹ̀ ń tẹ̀ ń sọ. bẹ́ẹ̀ ni. ok ok jama'a mùsùlùmí ànífà sálàmù sálàyé Islamu fún wa yínyìn tó bá ti ọ̀sìn tánà bí ìbá ti sọ òun ni ò sí lára ìsìláàmù ànábì wa ó nìgbẹ̀yìn gbogbo ànábì pátá ọlọ́run stamp ẹ̀bẹ́ nínú alukur'an gbogbo ẹnikẹ́ni tó lè sọ wípé ntọ́lọ́run fún ànábì lòun ń ṣe tí ó wà gbà pé ànábì nìgbẹ̀yìn àwọn òjíṣẹ́ kìí ṣe mùsùlùmí ẹni tí ó ti pé ànábì ìgbẹ̀yìn òjíṣẹ́ òun kọ́ ni ànábì o ó tó ṣe mùsùlùmí ẹ bá yẹ tún lè gba ẹlòmíì gbọ́ kíìdì wánú ìsìláàmù nù àdìọ́kàn wánú káàmì jẹ sàlàyé ẹ̀fọn tó sì ṣe wí ní ẹni wíà ẹ ń bá ti gbà kó jìṣẹ́ mi tó wá lẹ́yìn ànábì sàlàsálàm èèyàn lè pe dádì rẹ̀ gan ló jìṣẹ́ pé dádì mi o òjìṣẹ́ ni o kọ́dà ọlọ́run ló rán wọn o kọ́dà nígbà tó lọ́wọ́ gbèsè ìran wọn wọ́n jáde bọ̀ báyìí wọ́n wẹ̀tà nínú jẹ́nu ìsìláàmù o ìyìn sọ ọ̀rọ̀ ìsìláàmù là ń sọ o tó jẹ́nu ìsìláàmù ó tàn yìí ṣe o Anabi hmm. ni ìgbẹ̀yìn ànábì ọlọ́run sì sáǹpù ẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan wọn tẹ̀lé wọn ní kọ́dà ọjọ́ kan ilé hapu gbogbo àdísì ọjọ́ kẹlẹ́ àti kí tó wá ní. lábùbàtà wà róńtàn lọ́ba ni òun tẹ̀ ń o ó gbogbo àwọn anabi. kọ́dà lẹ́yìn wa ṣe mùsùlùmí ní tó ń sọ èso yí ọ̀sá ó ní ìdìkan náà ti sọ a wà sí àtúnrí rẹ̀ ṣe sọ́jà ó yẹun pẹ̀lú àgbélé yìí ń lò ara fi ilẹ̀ jẹjẹ jẹ̀máà ọ̀rọ̀ ẹ̀sìn kò mú wà lálọ kò mú jálọ làkún dínú kún wálé ẹ̀dí láìkírọ̀ àti dín ẹ̀ àlàyé ni kẹ́yìn ò sí wọn ò sí ráàfà léèbú wọn ò sí rán lépè àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá gan wọn lọ́lọ́pàá èwo ń tèpè wọ́n ó fi bọ́mẹ̀ amúnijì amúni èwo tún ni àníbọ́ ń bẹ̀. èwo la àníbọ́ ń bẹ̀ jazakumullahu khaira. naam. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. sàwọn ṣé wà lẹ́sàn-án rẹ̀. wọ́n ní lọ́wọ́ ká máa wọ́n ní àlọ́sọ̀ ká máa ṣe ká ṣe alukurani ní ọjà. wọ́n ní ọlọ́dọ̀ tá a ká máa ṣe bá dọ́jà. àwa àfa àtàwọn tó wá ń gbé àdúrà òdìdí àkùrán táwọn sáà dúró ọjà ńkọ́ kò sí lànà kẹkẹrù lànà bí tòní àlọ́mọ́ sọkùnrin níkàlẹ̀ ń bì kan irọ́ ni à ń gbọ́ lápò àwọn èèyàn à ń fi ń gbọ́ bùkátà ara wa ó ní ìtọ́lọ́ ní ọ̀sẹ̀ lọ́jà yọ ọ̀sẹ̀lẹ̀ ó ń kálukú ní kọ́mọ̀ dalẹ̀ àdúà báwa sì ń kírun tán lọ́jà ó ń kálukú ọmọ sàdúà bọ́lọ̀ ń bá ṣe fún lágbára mọ́ kó tó padà sídìí ọjà rẹ̀ àwọn afáwà ìdá nàbí àṣọ kùránì kalẹ̀ fún ò ní lórí bú mọ́ mọ́ tẹ̀lé tí mẹ́ńbẹ̀ lásọ ànábì ọ̀ṣọ kùránì dọjà tí wàá nà káàkiri tí ń fi ń jẹun ànábì ò ṣe bẹ́ẹ̀ o ń tọ́wọ̀ èèyàn sọ́nà ń mẹ́rin ń bẹ̀ wá ìtọ́lọ̀ ń fẹ́rẹ̀ ìtọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀fẹ́rẹ̀ ìta gbọ́dọ̀ bá àfà ń pa rẹ̀ nú o ìyàlọ́jà wọn wá dé àwọ̀ kan fún wa wọ́n ṣe kankan àní ẹ fara yín kalẹ̀ báyìí wípé tí ẹ bá ti sọ fún wa iná ni tọ́lọ ń sọ tẹ́yìn náà tún máa ṣèwádìí ìmáàmù pẹ̀lú ògùn ọlọ́run àti ṣe mítìn láàrin wa àwọn ọ̀dọ́ kìí ṣe pé alówó tọ́pọ̀lọ̀ á mọ̀ fún three hundred fifty thousand lóṣooṣù kọ̀mẹ́ntọ́ bá lè gbé abọ́rẹ́ gàrí wá o abọ́ ẹ̀wà wá o pọ̀sán ẹ jẹ́ àṣẹ bá mọ́sáájì káàkì ẹ rí pé á rí àwọn àṣírí kẹ̀tì ó tù hmm. ẹ rẹ̀ ń tó jẹ́ pé kò kúnlẹ̀ lẹ́jọ́kọ̀ lórí ààyè òun gan tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀dá kan ẹ̀ máa bá ní sára yẹ́sìn ẹ̀ mọ́sáájì kọ̀ọ̀kan sásùn ìfìnlẹ̀ kẹ̀rẹ́ lómi tó fi mọ́sáájì ìtì lẹ́rẹ̀ lómi ìtọ́mọ̀ rẹ̀ mí wà wípé ẹ ọ̀rẹ́ ẹ̀hún òun ti sàdéhùn fún pé tóun bá ti ṣe ìmọ̀mù mọ́sáàdì bí ọdún márùn-ún òun mú ọ̀rẹ́ ẹ̀hún wá tó náà wà jọyìn tí tó náà mọ tí ó mọ̀ bá sẹ́yìn lọ. ẹ mọ òótọ́ nínú ọ̀rọ̀ àwọn kan ń bẹ tó jẹ́ wípé kéwù tí wọ́n ké kò pinlẹ̀ yé wọn àwọn kan ń bẹ ṣùgbọ́n ká máa rántí pé a fi ayé ilẹ̀ sàárì òsì papọ̀ o kájọ bá a kú ṣe jọ ń bá lọ iná àjọ ń bá lọ bá náà náà ni àjọ ń bá lọ bá náà ni o ọlọ́mọ fi alẹ́ o barakallahu fina wa fikum. asalaamualeykum sir. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ mi ni ṣùkọ́ ẹjọ mo fẹ́ béèrè pé tí èèyàn bá lọ sí bóyá èèyàn jáde tó àsìkò ń wá tó téèyàn bá wá dé mọ́ọ̀sì kan ẹ àsìkò oorun bóyá bíi zúrì ní ìsìn one thirty báyìí báyìí ṣá tá a wá dé mọ́ṣáláṣí yẹn tá a máa ń ṣàlàyé sí ìmáàmù lọ́wọ́ sọ pé à mọ́ọ̀sì táwọn yìí àwọn ti ń bọ́pa lórí aago méjì o aago mẹ́rin aago mẹ́rin tó ṣé ká kírun tiwa lásìkò tó nọ́mà ni àbí ká dúró kájọba àwọn kíjọmọ̀ bàrákàlà òkè. wọ́n ní tó bá jẹ́ pé mọ́ṣáláṣí kan hmm. àyàbóyá àsìkò oorun lápẹ̀rẹ̀ pé bóyá ń wọlé bí aago kan àbáago kan àbọ̀. Hmm wípé ṣùgbọ́n mọ́sálásí kan wà tó yẹ pa aago méjì làwọn ń kírun wípé hmm. ṣé irú mọ́sálásí yẹn ṣé káwa kí irun tiwa ní normal time tí àsìkò òun wọlé yẹn ni àbí ká dúró tí wọ́n fi. tẹ ẹ bá bá mọ́sálásí ń ṣíṣí ilẹ̀ tí ò sẹ́nìkan bẹ̀ tí ó lè bá yín jà tàbí ó lè máa sọ pé torí pé nǹkan iná ọ̀yọ́ pọ̀lọpọ̀ ìrún àyílà aago méjì ni wọ́n tẹ́yìn ẹlòmíì pé wọ́n ti lẹ́pa sí ọpọlọ rẹ̀ pé aago méjì náà máa kì í àyílà dẹ̀ lónìí ó wọlé ní one to one twelve sixty nine so àti lè kírun ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yin tẹ́ wá mọ̀ ń lọ̀rọ̀ yín wá gba sùúrù tẹ́ ẹ̀rẹ́ ló míì tó lè bí lọ ẹ̀ kírun yín ẹ̀rà bóde ń bẹ̀ ṣùgbọ́n tó wẹ́ pé tẹ́ẹ̀mù tẹ́ ẹ wọ bẹ̀ bóyá bíi one thirty ni tẹ́ẹ̀ sì tẹ̀ kí ní two tó kù thirty minutes tí wọ́n sá lọ tí ń bọ̀ ẹ wá gbàlagbà tàbí bá balẹ̀ ẹ bá ń sọ pé ìrú ti tó àwa sì kàn wá yìí ni ó ní nǹkan táwa wá sí ẹ dákun ẹ yọ̀ǹda fáwọn káwọ òfin nìkan tẹ ẹ bá rí pẹ́rù ti tó tẹ ẹ ra sọ́hun ẹ ti rójú wọn pọ́ ti kéńjì ẹ ṣàlàyé fún ẹ torí táwà wá sí ń bì kábà àfòrí padà sí ìlú wa jama àgbàlagbà ní pẹ̀lẹ́ ọ̀làkọ ọ̀làbò ẹ ń bá fẹ́ tún yàn sí má fi hàn sí ní hàn pé jẹ́ nǹkan kan ẹni tó náà ti ṣe é bọ̀ kò kú ṣe nítorí rẹ̀ nítorí ọ̀rọ̀ bí ṣe kò sì mọ̀ pé <laughs> ṣé èyí ọ̀wà àmọ́ pé tó ń ṣe ọ̀dà owó sì tún lórí ibú mbẹ ọlọ́run sì ní ìgbà ó sì máa ṣe wàhálà hmm. sùúrù ní ẹjá jọ fi tààrà ìfúnra wa o ẹ dákun ẹ jama o. Ah, tọ́ jazakumullahu khaira a kí àwọn àfáwà wípé wọn kò rùn látàárọ̀ àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó mọ̀ṣẹ́ ìbá wa san wọ́n ní ẹ̀san olóore. ní gẹ́gẹ́ bí a ṣe sọ ní ìjẹjọ́ a fẹ́ kí gbogbo akájọ kí a farabalẹ̀ gbọ́ àlàyé tá a fẹ́ ṣe yìí a rí pé ètò yìí àwọn bọ́dà wa méjì kan àwọn ni a sọ wípé wọ́n ń ṣe onígbọ̀wọ́ rẹ̀ àti wọn sì sí nítòsí àbí ọlọ́run kọ́lọ́ má jẹ́ kan sọkún wálé láéláé kọ́lọ́ bá ní túbọ̀ kún wọn lọ́wọ́ bákan náà kó má jẹ́ kí ìtàn kó ba ohun wọn láéláé mhm. nínú ara àwọn kan tí a wá ṣàlàyé fún wa ni wípé àwọn méjèèjì tá a sọ yìí so wọn fẹ́ tó fún ìmọ̀ ṣe ètò yìí lọ so tó fi wá jẹ́ wípé à ń ní bùkátà sí àlékún fún àwọn tí yóò jẹ́ onígbọ̀wọ́ ètò yìí so ó sì ní bùkátà sí kíákíá so à ń rọ ẹnìkọ̀ọ̀kan wa wípé ká jọ kí àwa náà bá wa dá sí ètò yìí káwo bí ètò yìí bó ṣe ń jẹ́ àǹfààní kò ní í da kó jẹ́ wípé ètò yìí yóò kàn lọ tún stop bẹ́ẹ̀ àbí àwọn kankan tí ò tẹ́ wa lọ́rùn yóò tún wá lọ padà so mọ́ so à ń fi àsìkò yìí a fi ń rọ ẹnìkọ̀ọ̀kan wa pé ká jọ tá ẹni tó bá fẹ́ dá sí lọ́nà kan kejì ẹ jẹ́ ká máa pe nọ́mbà tí mo fẹ́ pè fún wa yìí zero eight zero five three five six one one three one zero eight zero five three five six one one three one zero eight zero five three five six one one three one so ibẹ̀ yẹn a lè pè so wọ́n lè ṣàlàyé báwo ni yóò ṣe lọ fún wa so tí a fi mọ báwo ni wọ́n ṣe ń sanwó ẹjá kun torí tọ́lọ́run ẹjá kí gbogbo akábáni dá bá Allah subhanahu wa ta'ala yóò san ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀san lóore yóò sì jẹ́ ká bá níbi tí ó ti ń lérè la hawla wala quwwata illa billahi al-ali al-azim ibi náà ni a ti dánu dúró fún ètò tọ̀sẹ̀ yìí bí idhnillahi ta'ala nígbà tí ó bá tún di ọjọ́ mẹ́jọ a tún máa pàdé àwọn àfọwọ́ àgbà fadilatu sheikh suleiman muhammadu al-awwal amubiya hafizahumullahu ta'ala wa ra'amu abẹ́lọ́hún kó dákun kó jẹ́ kí á rí àwọn àfọwọ́ pẹ́ lórí dáadáa tó bá tún di ọjọ́ mẹ́jọ wọ́n tún máa bá ní tẹ̀síwájú kó di ọjọ́ mẹ́jọ náà à ń kí gbogbo ara wa pé assalamu alaikum ورحمة الله وبركاته